bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station ti dòde. ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ọmọ gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì BGI TV ìhun bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n àtúnkìyín kàárọ̀ lóòrọ̀ ọjọ́ òní yìí ti ṣe ọjọ́bọ̀ Thursday ọjọ́ kẹrìnlá oṣù kẹta ọdún twenty twenty four èdè tá a délẹ̀ nìyí A àníkólókò ó máa roko bẹ́ẹ̀ sì rèé àníkọ́lọ́nà ó má rìnà ẹ jẹ́ kí gbogbo wa ká ṣàmójẹ iṣẹ́ ajé wa ká mú pọ̀ ẹ ti mọ̀ wá gẹ́gẹ́ bí ìṣe wa lórí ìkànnì yìí wípé láràárọ̀ la máa ń mú ètò ojúmọ́ aláyọ̀ wá fún yín níbi tá a ti máa fún yín náwọn ìròyìn àwọn nǹkan tó ń lọ lórílẹ̀‐èdè nàìjíríà bàbá fún yín ní kókó inú rẹ̀ tá a kọ́kọ́ fún yín lògèrè rẹ̀ bí tó dàbí ògèrè orí ipò ńgbà bá yẹ̀bá la lọ gbọ́ ìròyìn nípa ti eré ìdárayá ńgbà bá wá padà dé òun náà la máa wọ kúlẹ̀kúlẹ̀ inú ìròyìn ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ dúró digbidigbi tí wàá lẹ́yìn àdúpẹ́ lọ́wọ́ yìí nítorí pé ẹ̀yin gangan báyìí nìjìká ti ń bẹ lára wa tí ò jẹ́ kéwò ìjábọ̀ lọ́nà wa olúṣọlá ìṣọlá ló kọ́ tèmi yìí lẹ́kọ̀ọ́ lórúkọ bàbá tó lọ́mọ olómi ọgbọ́n làwọn èèyàn ń pè ní ọmọ ara kìnìún mímọ̀ méjì yìí ọmọ ẹrú ní sí ní ẹ̀kọ́ kì í sì nìyàn ṣùgbọ́n akéré fìmí ṣọgbọ́n yẹn náà rèé ẹ̀wá nǹkan fìdílé tàbí kẹfìdílé nǹkan ẹ̀jájọ́ jẹ́ ìgbádùn ìròyìn títà rò níyì lówùúrò níyì níbi tí kankan máa fún yín ní àwọn kókó kókó kókó eléyìí tó ṣùyọ nínú ìwé ìròyìn láàárọ̀ níyì ẹ̀wá gbọ́ o nínú ìwé ìròyìn The Nation ọ̀rọ̀ tó mà tún jáde ìjọba àpapọ̀ orílẹ̀ lọ́mà ti mú ẹni tó jẹ́ adarí àwọn mìyẹ́tì Allah ìyẹn bọ́déjọ òun náà lọ́mà ti wọ́ lọ ilé ẹjọ́ o lórí ẹ̀sùn wípé níṣe ní kó àwọn èèyàn jọ tí kọ́ wọn níṣẹ́ ogun jíjà ìpè wọn fẹ́ dà lúrú mọ́ orílẹ̀-èdè Nàìjíríà lórí o inú ìwé ìròyìn The Nation òun náà ni bí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà bí wọ́n ṣe gbé aṣáájú àwọn mìyẹ́tì àlà lọ sí ilé ẹjọ́ bákan náà nínú ìwé ìròyìn Daily Trust a gbọ́dọ̀ sọ wípé kí gbogbo wa dáná kábà wà lọ́gbà tún àṣeyàn ṣùgbọ́n ẹ̀rín ti ń pẹ̀ kí àwọn tó wà nínú ọgbà tún àṣe lórílẹ̀‐èdè Nàìjíríà báyìí o bí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà bí ó ṣe ṣe àgbékalẹ̀ ètò kan níbi tí wọ́n máa ṣe ìgbónilágbára àti ìdánilẹ́kọ̀ọ́ nípa iṣẹ́ ọwọ́ kan tàbí ìkejì bẹ́ẹ̀ sì rèé wọ́n sì ṣèlérí fún wọn wípé ẹnikẹ́ni èèyàn eléyìí tí ó bá fi lè la irú àsìkò yìí kọjá tó kẹ́kọ̀ọ́ tó sì mọ gbogbo ohun tó jẹ kọ́ mọ̀ wípé yóò gbowó ìrànwọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ẹgbẹ̀rún five hundred thousand naira ìyẹn tí wọ́n máa fi wọ́n ìwé ìròyìn Daily Trust náà ló gbé jáde ní àárọ̀ níyìí bákan náà nínú ìwé ìròyìn Daily Trust Daily Post nígbà tí wọ́n ń pariwo wípé àfikún owó kan tí wọ́n ṣe nínú ètò òṣùná ọdún twenty twenty four àwọn aṣòfin àgbà kọ̀ọ̀kan wọ́n gba ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta mílíọ̀nù náírà wọ́n sọ wípé irọ́ o ẹ̀ wá wò ó aṣòfin àgbà kan màrí ò tó ti ń jẹ́wọ́ pé wò ó èmi ò gba five hundred million àmọ́ two hundred and twenty six million naira òun náà mo gbà wọ́n ní olè ní ọ́ ò sọ pé rárá o màgí mo jí gbé àbí nǹkan kan nǹkan ọbẹ̀ kékeré báyìí náà ló jí gbé àtẹnijì nǹkan ọbẹ̀ kékeré ẹni jírú gbé àtẹnijì odindi màálù gbé olè náà ló lè mọ̀ jẹ́ o ẹ̀yìn gbà bá wọnú ìwé ìròyìn daily post yẹn òun náà lẹ́ gbọ́ kúlẹ̀kúlẹ̀ nípa ìròyìn ní àárọ̀ níyẹn ẹ̀ẹ́bẹ́ kan náà nínú ìwé ìròyìn Platform Times arákùnrin kan màdé ò tó ti rí ẹ̀wọ̀n ọdún méjì rè wọ́n ní kó sáré lọ fi gbára kó sáré lọ fi panu páà kó dẹ̀ sáré padà wá látàrí pé kí ni ó jí bátìrì mọ́tò ni o <laughs> tọ́ ẹ wo ìròyìn yẹn nínú ìwé ìròyìn Platform Times náà ni ẹ ti gbọ́ kúlẹ̀ kúlẹ̀ rẹ̀ ẹ̀ báyìí látàrí bí wọ́n ṣe yọ níngì tí wọ́n dá dúró wípé kó lọ rọ́kúnlé oṣù mẹ́ta ẹgbẹ́ ìṣèlú PDP náà ti ń sọ fún Akpabio ìwọ náà lọ rọ́kúnlé o tàbí kò fiṣẹ́ lẹ̀ kí ló dé kí ló fà á tó fi di bẹ́ẹ̀ tó ọ̀rọ̀ fẹ́ máa di iṣu atayanyan báyìí nínú ẹgbẹ́ òṣèlú APC àti PDP báyìí o ẹ má gbàgbé pé nígi ẹgbẹ́ òṣèlú PDP ni o Akpabio sì rèé ẹgbẹ́ òṣèlú APC òun náà ni ẹ gbọ́ kúlẹ̀kúlẹ̀ nínú ìwé ìròyìn leadership ní àárọ̀ níyìí. bákan náà láti bí oṣù tó kọjá níjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ti sọ pé àwọn ti kó ọ̀pọ̀lọpọ̀ àwọn oúnjẹ oníwóró bíi ìrẹsì ẹ̀wà àgbàdo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wípé eléyìí tí ó tó ẹgbẹ̀rún méjì ó lé ní ogójì tọ́ọ̀nù forty two thousand metric tons òun náà ni wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa pín fún ọmọ orílẹ̀-èdè náà ní báyìí wọ́n ni wọ́n ti bẹ̀rẹ̀ pínpín rẹ̀ sẹ́yìn ti gba ti yín o tọ́ inú ìwé ìròyìn dídáṣìpù òun náà ni àtìgbérí yẹn kà láàárọ̀ níyì pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pín ẹ̀ bóyá wọn ti dé síríìtì mi ni kí n má sọ pé mi ò gbà bóyá wọn ò tí ì débẹ̀ ti gba tèmi. ẹ nínú ìwé ìròyìn Vanguard náà bákan náà ẹ wò ó kọ́lọ́hún máa ṣàánú wa ni o ẹ jẹ́ kí gbogbo wa ká sì máa rí wípé a di òde a rí ká sì di òtítọ́ mú dáadáa kó tó di wípé a bẹ̀rẹ̀ sí nínà kàlébù sí èèyàn kan ọmọ kan rèé tó jẹ́ ó kọ́ṣẹ́ ní abẹ́ ọ̀gá rẹ̀ eléyìí tí wọ́n dúnkokò wípé ó owó eléyìí tó tó hundred thousand ìpè òjì gbé látàrí ìdúnkokò yìí òun náà ló fi mú kí ọmọ yìí kó lọ gbèmí lẹ́nu ara rẹ̀ tọ́ inú ìwé ìròyìn Vanguard náà ló gbé ìròyìn ẹ̀ tó bani nínú jẹ́ púpọ̀ yìí ń jáde ẹ wò Dangote àti Bua ó ti padà tún wọ gàù báyìí ẹ bí ìjọba àpapọ̀ àti àwọn ilégbèmọ̀ aṣòfin lórílẹ̀‐èdè wa Nàìjíríà bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní bá wọn fà á lórí bí owó sìmẹ́ǹtì bó ṣe wọ́n ló ní gègèrè sí pé ó yẹ máa bọ̀ ẹ wá máa rojọ́ ẹnu yín àwọn ọ̀rọ̀ ìyìn wọ̀nyí òun náà láǹnà àǹfààní láti wọnú ẹ̀kúnrẹ́rẹ́ bàbá kúrò lórí pápá àtàbẹ̀rẹ̀ sí ní fún yín ní ẹ̀kúnrẹ́rẹ́ à ń lọ kábọ̀ náà Thank you. kú ojúmọ́ ní gbogbo tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ wa láti máa wò wá níkànnì àmóhùnmáwòrán BGI TV ọdẹ ọdún bí alihamudulilayi rọ́bì alamin ògo ní fọlọ́run lókè ọ̀run mélòó làwẹ́ dà lọ́dọ̀ tìyín ṣe ń fi ọkàn bá lọ ẹ jẹ́ ká máa gbà lọ láyà àti àlàáfíà bá ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú bísímìlélàyì alihamudulilayi la máa fi parí ẹ̀ láṣọba mi aláwùrábí ẹ káàbọ̀ sí BGI TV níbi láti máa fún yín ní àwọn ìròyìn lọ́lọ́kan òjọ̀kan gẹ́gẹ́ bí àtìkò láì dé ìnà pẹ̀lú láì fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ni máa mú àwọn ìròyìn wá sí etí ìgbọ́yìn gẹ́gẹ́ bí àti kọ̀wé rẹ̀ ojú ni mí omi kì í ṣe àìmọ̀ fọlọ́kọ torí àfi tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé dọ́jà ni èmi tì í tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ tèmi fẹ́lẹ́ àtúntẹnubọ ọ̀rọ̀ láàárọ̀ yìí ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójókòó ìkànnì abánidọ́rẹ̀ wa facebook gbàgede ìmọ̀ with aláwòye lórí instagram gbàgede ìmọ̀ underscore twenty two lórí youtube àbá gbàgede ìmọ̀ làǹjẹ́ lórí youtube àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV ó yá ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní dàbàrà bó ṣe kẹrẹ̀ kó lè pọ̀ tẹnu ẹ̀ lẹ́ẹ̀ nípa táwọn ìròyìn tó ti bá wa sóde láàárọ̀ yìí ìròyìn orílẹ̀-èdè nàìjíríà ẹ má gbàgbé pé lóríṣiríṣi ni àwọn ènìyàn tí wọ́n ti fìfẹ́ hàn sí ipò yìí ẹ látìgbà tí wọ́n ti kéde wípé ipò náà ó ti ṣòfò lẹ́yìn tí Osepesero fi ipò náà sílẹ̀ lẹ́yìn tí àdéhùn rẹ̀ tó tẹnubọ ipò pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles níbi tọ́rọ̀ wá dídò yìí wọ́n ní lẹ́ni tí ń ṣe ọjọ́bọ̀ Thursday ní àjọ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀‐èdè Nàìjíríà NFF ni wọn yóò máa jókòó ṣe ìpàdé pọ̀ láti sọ àwọn àwọn ẹni tí wọ́n ti rí orúkọ wọn gbà àti ẹni tí ipò náà yẹ fún lẹ́yìn tí wọ́n bá gbé wọn yẹ̀wò tí wọ́n ṣe wọn dáadáa wípé eléyìí ló kájú òṣùwọ̀n àbí eléyìí kọ́ ló kájú òṣùwọ̀n àwọn ẹni tí wọ́n wá mú wọn tarí ẹ̀ sí ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ akọ́nìmọ̀gbá nínú àjọ NFF ti orílẹ̀-èdè Nàìjíríà àwọn tí wọ́n ti fi orúkọ kalẹ̀ fún iṣẹ́ náà ni àti rí Emmanuel Amunike Finidi George Daniel Amokachi Samson Siasia Salisu Yusuf àti ọmọ orílẹ̀-èdè Portugal tó jẹ́ akọ́nìmọ̀gbá àná fún ikọ̀ àgbà agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Cameroon ìyẹn Anthony Kosaiso òun ni wọ́n ti fi orúkọ gbogbo wọn léde gẹ́gẹ́ bí àwọn ènìyàn tí wọ́n ti fi ìfẹ́ hàn sí iṣẹ́ náà bákan náà ni wọ́n sọ di mímọ̀ wípé lẹ́yìn tí wọ́n bá ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí tán náà ni wọ́n máa kéde ẹni tí yóò máa jẹ́ akọ́nìmọ̀gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Golden Eaglet ìyẹn tí ọjọ́ orí wọn wà ní abẹ́ ọdún mẹ́tàdínlógún ti orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ wò ibi tí ọ̀rọ̀ náà yóò yọrí sí ẹni tí ipò akọ́nìmọ̀gbá orílẹ̀-èdè Nàìjíríà Eh, yóò máa ṣe bẹ́ẹ̀ yóò máa tọ́ sí lára àwọn ènìyàn tí wọ́n ti fi ìfẹ́ hàn sí ṣáájú ó yá jẹ́ ká lọ sí orílẹ̀-èdè nàìjíríà eléyìí ló ní ṣe pọ̀ pẹ̀lú eh, ìdíje african games èyí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní orílẹ̀-èdè ghana ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ẹni tí ń ṣe ààrẹ fún àjọ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè nàìjíríà ibrahim kòso òun ló ti pe àwọn ikọ̀ agbábọ́ọ̀lù flying eagles tí wọ́n ṣojú wa níbi ìdíje náà ìyẹn ìdíje African Games tó ń lọ lọ́wọ́ ó ní ẹ wò ó ẹ gbìyànjú ẹ sa gbogbo ipá àti agbára yín láti jáwé olúborí tẹ́ bá ń kojú ikọ̀ agbábọ́ọ̀lù Senegal ní ọjọ́ ẹtì Friday ọ̀la yìí ẹ má gbàgbé pé àwọn ikọ̀ agbábọ́ọ̀lù Flying Eagles yìí wọ́n pàdánù ìfẹsẹ̀wọnsẹ̀ wọn àkọ́kọ́ ṣùgbọ́n nígbẹ̀yìngbẹ̀yìn ìfẹsẹ̀wọnsẹ̀ kejì wọ́n jáwé olúborí nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n na ikọ̀ agbábọ́ọ̀lù tí wọ́n kojú lẹ́yìn tí wọ́n jẹgbà lọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Uganda pẹ̀lú àmì ayò méjì sí ẹyọ kan níbi tọ́rọ ọ̀rọ̀ wa dédò yìí ni Ibrahim Gusau ló ti wá sọ di mímọ̀ fún wọn wípé ẹ wò ó ìfẹsẹ̀wọnsẹ̀ tẹ fẹ́ gbá lọ́la yìí ẹ gbìyànjú kẹ jáwé olúborí o kẹ lè yanyan kẹ lè pèrègede sí ìpele tó kàn láti mú oríyìn wá fún orílẹ̀-èdè Nàìjíríà ẹ má gbàgbé pé gbogbo eléyìí náà ni yóò ṣe àyè sílẹ̀ fún àwọn àǹfààní ńláńlá tí a bá ń ṣe bẹ́ẹ̀ tí a bá ń ṣe àṣeyọrí lóòrèkóòrè níbi bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìṣítí ọ̀rọ̀ ìwúrí ọ̀rọ̀ àròkọ èyí tí Ibrahim Gusau fi ránṣẹ́ sí àwọn ikọ̀ agbábọ́ọ̀lù Flying e, Eagles ti orílẹ̀-èdè Nàìjíríà ẹ jẹ́ ká kúrò ń bẹ̀ ẹ jẹ́ ká lọ sí ilẹ̀ òkèrè ẹ̀yin ọmọ Man U ẹ kú oríire o eléyìí kí n tó lọ sọ́dọ̀ àwọn ọmọ Man U ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ di mímọ̀ fún yín pé Jurgen Klopp akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool ó ti fi ọwọ́ sọ̀yà wípé ẹ wò ó kò sí ó pé mo kọ́ rọ̀ mí jẹ́ o ń pé mi ò ní kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool ní ìparí sáà tí mo wà yìí ẹ má gbàgbé wípé ṣáájú ni jogging club ti kéde rẹ̀ wípé ẹ wò ó òun kò ní tẹ̀síwájú mọ́ pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool tí ó bá di ìparí sáà tí a wà yìí níbi ètò ìfọ̀rọ̀wérọ̀ kan tí arákùnrin kan tó jẹ́ Edwards ti wá bá jogging club ṣe ìfọ̀rọ̀wérọ̀ ló ti sọ fún un pé ṣé ẹ rò pé ọ̀rọ̀ yìí ṣó máa délẹ̀ dáadáa àbí ẹ ṣì lè yí ìpinnu yìí padà òun ni jogi club fi wá dá lóhùn pé ẹ wò ó mo ti pẹ́ ní pápá ìṣeré Anfield pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool ìgbà tí mo sọ wípé mi ò ṣe mọ́ náà ni mi ò ṣe mọ́ yẹn kò sí wọn mo fẹ́ yí ọ̀rọ̀ mi padà àbí mo fẹ́ kó ọ̀rọ̀ mi jẹ ní ìparí sáà tí a wà yìí mo máa kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool mímì kan ò lè mí yíyẹ kan kò lè yẹ òun ni jogi club fi dá arákùnrin lóhùn ní pé lílọ ni òun yóò lọ kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool ẹ jẹ́ ká lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù m Manchester United ẹ̀yin ọmọ Manchester United o ẹ kú oríire o agbábọ́ọ̀lù ọwọ́ àárín gbùngbùn yín ìyẹn Mason Mount ni wọ́n ti sọ di mímọ̀ pé ó ti padà sí bùbá ìgbáradì òun náà ti ń ṣe ìgbáradì ó ti ń ta bí elégbé lẹ́yìn ìfarapa èyí tó gbé jókòó fún ọjọ́ pípẹ́ ẹ̀dẹ̀ má gbàgbé pé láti gbà tó ti darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù náà láti ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea ni òun náà ti ń ṣe dáadáa fún ikọ̀ agbábọ́ọ̀lù mayo kí ó tó ní ìfarapa lọ́jọ́ tí à ń wí yìí bákan náà ẹ̀dẹ̀ má gbàgbé pé Mansi Mount yìí ni ẹni tí ń ṣe akọ́nimọ̀ọ́gbà rẹ̀ ìyẹn Eric ten Hag ti sọ di mímọ̀ pé ọjọ́ iwájú rẹ̀ dára nínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United kódà ó ti ń ṣe bẹ́ẹ̀ ó ti ń fi ara hàn lórí pápá ìgbáradì tí gbogbo àwọn agbábọ́ọ̀lù bá dé láti international break tí wọ́n lọ ṣojú fún orílẹ̀-èdè wọn ẹ jẹ́ ká ní ìrètí pé òun náà yóò máa fẹsẹ̀ kan bọ́ọ̀lù fún ìgbà àkọ́kọ́ lẹ́yìn ìfarapa tí ó gbé jókòó ó kódà wọ́n sọ ọ́ níbi níbi ìdíje FA Cup quarter final tí àwọn yóò máa gbá kojú ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool lọ́jọ́ ọgbọ̀n oṣù tí a wà yìí ó ṣeé ṣe kí Man City tún wà lórí pápá gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ń wòye fún ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn náà ẹ jẹ́ kí wá sọ di mímọ̀ fún yín pé ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé láàrin ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona àti ikọ̀ agbábọ́ọ̀lù Napoli láàrin ọ̀sẹ̀ tí a wà yìí ìyẹn ní ìjẹta ìjẹjẹ mọ̀ pé agbábọ́ọ̀lù ọwọ́ ẹ̀yìn ọ̀dọ́mọdé yẹn Paul Kubarasi Kùbásì òun ló ti sọ di mímọ̀ pé ẹ wò ó ẹ mọ̀ kankan inú mi dùn wípé mi ò fún Victor Osimhen ọ̀kan lára àwọn agbábọ́ọ̀lù tó jẹ́ ògo àgbáyé lọ́wọ́ yìí òun ò fún láàyè láti rí ọwọ́ mú ó ní kì í ṣe iṣẹ́ kékeré o kì í dẹ̀ ń ṣe kèrémí ìgbìyànjú àti àwọn ìgbáradì tí òun ti ń ṣe ló jẹ́ kí òun ṣe àṣeyọrí débẹ̀ bí ẹ kò bá gbàgbé pé Kùbásì yìí òun ló ṣojú fún ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona níbi ìfẹsẹ̀wọnsẹ̀ náà tó sì ṣ ṣe ohun tó yà àwọn èèyàn lẹ́nu látàrí bó ṣe gbé igi dínà Victor Osimhen láti má rí àyè ìṣe ohun tó fẹ́ ṣe níbi ìfẹsẹ̀wọnsẹ̀ náà ẹ wò ó bákan náà Xavi sọ di mímọ̀ pé ẹ wò ó gbogbo bí agbábọ́ọ̀lù yìí ṣe dá Victor Osimhen dúró hmm, gbogbo ẹ̀ gbogbo ẹ̀ òun ló ní ṣe pẹ̀lú ọgbọ́n àtinúdá àti àwọn kan tó ti ń ṣe bọ̀ sẹ́yìn látàrí pé ó mọ irúfẹ́ èèyàn tí Victor Osimhen jẹ́ ló fi ṣe ìgbáradì yìí dáadáa ẹ má gbàgbé ń pé òun gangan òun ni wọ́n wọ́n fún ní man of the match lọ́jọ́ tí à ń yìí látàrí bó ṣe ṣe ohun tó yẹ kó ṣe níbi ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn kò jẹ́ tuntun mọ́ o ní ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona wọ́n ti yanyan sí ìpele tó kàn ìyẹn quarter final ti ìdíje UEFA Champions League ó yá ẹ jẹ́ ká lọ sí ìpalẹ̀mọ́ ìyà ọjà káràkátà ìjẹ́jẹ́ mọ̀ wípé ikọ̀ agbábọ́ọ̀lù PSG wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ wọ́n ti ń gbèrò láti rọ́pò agbábọ́ọ̀lù wọn ìyẹn tó fẹ́ lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid ìyẹn Kylian Mbappe wọ́n ti ń wojú Marcus Rashford wípé ó ṣeé ṣe o kí àwọn gbèrè látinú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United kí àwọn sì máa gbébọ̀ lórílẹ̀‐èdè France nínú ikọ̀ agbábọ́ọ̀lù PSG tí Kylian Mbappe bá di gbogbo ẹrù rẹ̀ kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù PSG wọ́n sọ di mímọ̀ pé Marcus Rashford yìí ni àwọn fi ń fi ojú sí lára bó tilẹ̀ jẹ́ wípé nǹkan ọ̀dọ́mọ́rán dáadáa fún nínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United ṣùgbọ́n ó m máa dán dáadáa fún un tó bá lè wá sínú ikọ̀ agbábọ́ọ̀lù PSG ẹ má gbàgbé pé góòlù méje péré ló ti láǹfààní láti gbá wọlé níbi ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́tàdínlọ́gbọ̀n fún ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United níbi tọ́rọ̀ dé dúró yìí Marcus Rashford òun ni wọ́n ti ń sọ ọ́ di mímọ̀ pé tí Kylian Mbappe bá kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù PSG òun ni ó kàn láti gbé wọlé sínú ikọ̀ agbábọ́ọ̀lù PSG ẹ jẹ́ ká kúrò ń bẹ́ẹ̀ jẹ́ ká lọ síbi ìdíje UEFA Champions League àdúpẹ́ o àdúpẹ́ pé òpin wọn ti wẹ̀yàn ti yán kánkàn nígbà tí ìpele ikọ̀ ẹlẹ́ni mẹ́rin gẹ́gẹ́ bí ó ti ṣe wáyé lánàá lánàá àti rí àwọn ikọ̀ agbábọ́ọ̀lù bíi Borussia Dortmund Atletico Madrid àti àwọn ikọ̀ agbábọ́ọ̀lù mẹ́jọ mìíràn lápapọ̀ wọn ti pé mẹ́jọ báyìí tí wọ́n ti yanyan sí ìpele tó kàn lánàá mm, Jadon Sancho àti Marco Reus àwọn ni wọ́n ṣe ìrànlọ́wọ́ fún ikọ̀ agbábọ́ọ̀lù Borussia Dortmund láfi pé wọ́n na ikọ̀ agbábọ́ọ̀lù PSV tí wọ́n sì jáwé olúborí lápapọ̀ three one ìyẹn aggregate ló padà yọrí sí ní orílẹ̀-èdè Spain Atletico Madrid wọ́n máa wọ̀ yáàjà pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Inter Milan penalty ni wọ́n fi pínyà lánàá níbi tí ikọ̀ agbábọ́ọ̀lù Atletico Madrid ti jáwé olúborí ní abala goli ń wò mí kí n gbà sí ọ lẹ́yìn tí ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn yọrí sí àmì ayò méjì méjì ní full time ṣùgbọ́n Atletico Madrid wọ́n ṣe bẹ́ẹ̀ o wọ́n pèrègede sí ìpele tó kàn ní báyìí gbogbo àwọn ikọ̀ agbábọ́ọ̀lù tí wọ́n ti wá yanyan tí wọ́n ti pèrègede sí ìpele tó kàn yẹn quarter final ni mo fẹ́ kà fún yín yìí Arsenal Barcelona Manchester City Real Madrid Paris Saint-Germain àti Borussia Dortmund òun ni wọ́n ti yanyan tó bá di ọ̀la ọjọ́ ẹtì Friday ni wọ́n máa ṣe ayẹyẹ ìyíkoto láti mọ̀ bí àwọn ikọ̀ agbábọ́ọ̀lù yìí bí wọn yóò ṣe máa ṣe bẹ́ẹ̀ kò ju ara wọn ọ̀la náà la máa mọ bí ìpele semi final yóò ṣe máa wáyé títí wọ final ọ̀la la máa mọ gbogbo ẹ̀ lẹ́ni àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ ń tẹ̀síwájú nípa ti ìdíje Europa League ẹ̀dẹ̀ mọ̀ pé ọ̀la náà ni ìyíkótó tiwọn náà máa wáyé ṣùgbọ́n àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tí yóò máa wáyé lónìí Villarreal àti Marseille wọn máa gbéná wojú ara wọn Manchester United àti Freiburg lẹ́ni náà ni wọ́n máa gbéná wojú ara wọn ẹ má gbàgbé pọ́n na West Ham United lọ́sẹ̀ tó kọjá Sliver Prague àti AC Milan àwọn náà máa gbéná wojú ara wọn Rangers àti Benfica lẹ́ni ni kò ní dọ̀la ẹ jẹ́ ká wo ẹni tó máa jáwé Liverpool àti Sparta Sparta Braga park àwọn náà wọ́n máa ṣe bẹ́ẹ̀ wọ́n máa mú nǹkan lẹ̀ ní anfield ní alẹ́ òní brighton àti roma hmm, ìfẹsẹ̀wọnsẹ̀ alágbára kan náà nìyẹn ẹ fojú sọ́nà sí i alẹ́ òní ló máa wáyé atalanta àti sporting cp ẹni náà ni wọ́n máa gbéná wojú àwọn bayern leverkusen àti quarabag fc wọ́n máa gbéná wojú ara wọn báwọn ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ṣe máa máa wáyé náà nìyẹn conference league náà àwọn náà yóò máa wáyé o àti strong grace wọ́n máa gbéná wojú ara wọn club brugge àti model wọ́n máa gbéná wojú ara wọn aston villa àti hayas lẹ́ni ni wọ́n máa gbéná wojú ara wọn Maccabi Tel Aviv àti Olympiacos wọ́n máa gbéná wojú ara wọn Fiorentina àti Maccabi Haifa wọ́n máa gbéná wojú ara wọn Fenerbahce àti Union St goalies àwọn agbẹ́nà wojú ara wọn polk fc àti dynamo zagreb àwọn náà máa gbẹ́nà wojú ara wọn victoria pilsen eh, àti servette wọn máa gbẹ́nà wojú ara wọn báwọn fẹsẹ̀wọnsẹ̀ yẹn ṣe máa wáyé lọ́lọ́kọ̀ òjọ̀kan nípa ti ìdíje europa conference league eh, nìyẹn àti europa eh, cup èyí tí yóò máa tẹ̀síwájú lọ́jọ́ òní ọ̀hún ni kájọrọpẹ́ lẹ́nu òǹfọ̀ fún ni ò jẹ́ níbi làwọn rí mọ fún ti ìròyìn eré ìdárayá tàti mú wá sí etí ìgbọ̀nyẹn lábala tá a pè ní látòrí pápá BGI TV ṣe ti ṣeré ìdárayá láàárọ̀ yìí tẹ́ ẹ̀ bá ti ṣe gbìyànjú kẹ́ ẹ ṣe ẹ̀yin aláwẹ̀ ẹ má ṣe jura yín lọ èyí tágbára yín bá ká ń bẹ̀ òun ni kí ẹ ṣe láàárọ̀ yìí ojú ni mímì kì í ṣe àmọ̀ fọlọ́kọ àfihàn mi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ni èmi o é Guilherme fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ tèmi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí ìtẹnu yìí bábà bẹ́ẹ̀ pé mi máa dá nínú òtún gbogbo ẹ̀kọ́ ẹ̀kọ́ náà ní ṣe èmi náà kọ́ lọ́rọ̀ ọ̀kẹ́ ló ń fún mi ṣe ní gbogbo ìgbà ẹ má gbàgbé o láti máa darapọ̀ wọn lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ wa Facebook gbàgede ìmọ̀ with aláwòye àdébáyọ̀ lórí Instagram gbàgede ìmọ̀ underscore twenty two lórí YouTube bàbá gbàgede ìmọ̀ TV là ń YouTube àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV ẹgbẹ́ kìíní ìwá àwa ló kàn ẹ jẹ́ ká fi ti wà ètìyìn dìgbà mìíràn ètò ojúmọ́ aláyọ̀ ó ń tẹ̀síwájú ẹ̀ yí kúrò eré o eré kàbìtì. رمضان هل هلاله Ramadan Kareem. ọpẹ́ ni fún ọba Allah tó fún wa láǹfààní. èyí tó mú mi náà kí gbogbo mọ́mìnì àti mùmìnà wà àfojúsọ́nà ètò kan ètò kan. oṣù alápọ̀nlé. bẹ́ẹ̀ ni oṣù alápọ̀nlé ní ètò kan ògòrí afẹ́fẹ́. lákòókò Ramadan ọdún yìí tí í ṣe jíra fourteen forty four. lórí ìkànnì BGI TV. bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣàn. kọ́kọ́ orí rẹ̀ lórí ẹ̀rọ amóhùnmáwòrán ayárabíàṣá ayélujára. lójoojúmọ́ ní déédéé aago mọ́kànlá méjìlá àbọ̀ ọ̀sán. oṣù alápọ̀nlé wọlé oṣù ọlá oṣù nígbàdúrà ní ti ìdàgbàsókè ní ọ̀nà ìwà mímọ́ àti ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú ọba àlá tí í ṣe oṣù Ramadan. abala méjì lètò náà pín sí. abala tafsir sì jẹ́ abala àkọ́kọ́ níbi tí àwọn al-ulama àwọn àgbààgbà fọ́lọ́run gbà fún pẹ̀lú òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run ó ti máa ṣèdánilẹ́kọ̀ọ́ fún wa lórí oṣù alápọ̀lẹ́ àti ọ̀nà mímọ́ nílànà tẹ̀sìn Islam. abala kejì sì jẹ́ àkókò fún ìbéèrè àti ìdáhùn. ibi tá a ti máa jẹ àwọn ẹ̀bùn rabandẹ rabandẹ bíi owó ilẹ̀ àpò rẹsì gálọ́ọ̀nù epo òróró hajj alkuran alápọ̀nlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bákan náà la sì tún rọ gbogbo ẹ̀yin iléeṣẹ́ ńláńlá iléeṣẹ́ kéréje kéréje a sì ń pe gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlú ìlú tẹ́ ẹ fẹ́ fún wa ní ẹ̀bùn owó àti àwọn ẹ̀bùn jàǹkànjàǹkàn. bíi ilẹ̀ àpò rẹsì gálọ́ọ̀nù epo òróró hajj alkuran alápọ̀nlé láti fi gbé ètò lárugẹ. bẹ́ẹ̀ sì ẹ̀ka ìpolówó ọjà wa zero seven zero three eight two two six one six zero zero seven zero three eight two two six one six zero. Ramadan Kareem oṣù ọlá oṣù alápọ̀lẹ́ káàbọ̀ láti orí pápódànù lójú wípé ẹ̀jẹ̀ gbádùn ìròyìn eléyìí tí wọ́n fún yín nípa ti eré ìdárayá ìròyìn láti ọ̀dọ̀ fẹ́rẹ́ sport ó yá ẹ̀wọ́n nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan jájọ ẹ̀jẹ̀ gbádùn ìròyìn ti tààrọ̀ yìí ó dá mi lójú wípé àwẹ̀ ń lọ àwẹ̀ òun náà ó ti fẹ́ máa gùn mí bákan bákan ẹ ti rí pé ọrùn mi ti ń gùn ẹ mọ̀ mọ́ pé ìnara tẹ́lẹ̀ bí mo ṣe ń gbá ti kìrìsìtẹ́nì òun náà mo ń gbá ti mùsùlùmí kódà mo ń gbá ti ẹlẹ́sìn kan àbáláyé nítorí gbogbo àwẹ̀ òun náà òun náà ni à ń gbà nítorí ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà yìí báyìí lójoojúmọ́ báyìí ni mo fi ń gbàdúrà fún orílẹ̀-èdè nàìjíríà gbé orílẹ̀-èdè nàìjíríà yìí Elédùmarè jẹ́ kó dà jẹ́ kó túbọ̀ àmọ́ látara bẹ́ẹ̀ a gbọ́dọ̀ fiṣẹ́ náà a gbọ́dọ̀ fifalẹ̀ nítorí ìdíṣẹ́ ẹni náà báyìí ó náà láti mọ̀ nílẹ̀ bá a bá gbàwẹ̀ nǹkan kan náà láṣà àfi ṣìnà iṣẹ́ ẹni náà sì rèé náà ni yóò gbọ́njẹ sórí tábìlì ẹni ó yá ẹ jẹ́ kí mi náà tó ṣẹ̀ mí lókùnkúndùn kí n mú pọ̀ ó di inú ìwé ìròyìn the nation láàárọ̀ nìyí níbi tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà tí wọ́n ti ń wọ ẹni tó jẹ́ adarí ẹgbẹ́ àwọn mẹ̀yẹ́tì àlà Eh, eléyìí tí wọ́n ní ó tó jẹ́ ti eh, Gauta Ore tí wọ́n pe orúkọ rẹ̀ ní Bello Bọ̀déjọ òun náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wọ́ lọ sílé ẹjọ́ látàrí wípé ó ń kó àwọn ọmọ ogun jọ fún ara rẹ̀ eléyìí tó sì jẹ́ wípé ń gbé nǹkan ogun ó ń gbèlé wọn wọn lọ́wọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò òun náà ni wọ́n rọ́wọ́ tó eh, Bódéjọ ní ọjọ́ kẹtàléní ogún ìyẹn ọjọ́ kẹtàléní ogún oṣù kínní ọdún tí a wà yìí ní ọ́fíìsì rẹ̀ lè tó wà ní ìjọba ìbílẹ̀ Karu ní ìpínlẹ̀ Nasarawa níbi tí ó ti ń ṣe àfilọ́lẹ̀ àwọn ẹgbẹ́ fìjìláńtẹ́ kan lè tó pè ní ẹgbẹ́ fìjìláńtẹ́ nígbà náà ni ọ́fíìsì ẹni tó jẹ́ olórí adájọ́ lẹ́ka ètò ìdájọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ibẹ̀ náà ni wọ́n ti ń gbàṣẹ kan láti ilé ẹjọ́ gíga láti lè tọ́jú Bódéjọ yìí láti lè tọ́jú rẹ̀ sínú ọgbà àtúnwàṣe títí dìgbà tí àwọn yóò ti ṣe ìwádìí lórí rẹ̀ lórí ìgbésẹ̀ yìí gíga tó wà ní orílẹ̀-èdè wa nàìjíríà nílùú àbújá yìí adájọ́ ìyẹn ẹ̀pọ̀ yìí òun náà ni ó pa àṣẹ òun náà ní ọjọ́ karùn-ún oṣù kejì ọdún tí a wà nínú rẹ̀ níbẹ̀ ló ti ń fún wọn láǹfààní wípé wọ́n ní àǹfààní o àti agbára láti lè rí wípé wọ́n tọ́jú Bódèjọ yìí fún odindi ọjọ́ márùndínní ogún gbàkó báyìí òun náà ni wọ́n láǹfààní àti ti tọ́jú rẹ̀ nígbà tó sì di ọjọ́ kejì ní ogun, oṣù kejì ọdún 2024 tá a wà nínú rẹ̀ yìí nígbà tí ìgbéǹdèkè òun náà tó tẹnu bèpo òun náà tún ni àdájọ́ ẹ̀kọ́ yìí ló tún sún síwájú pé ẹ sì tọ́jú rẹ̀ fún ọjọ́ méje ìmí o nígbàtí ọjọ́ méje yìí tó wá ń tẹnu bẹ́ẹ̀po òun náà ló fi wá mú kí ọ́fíìsì olórí ẹ̀ka ètò ìdájọ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà tí wọ́n fi ń wọ̀ lọ sí ilé ẹjọ́ lórí wípé ó ń kó àwọn ọmọ ogun jọ fún ara rẹ̀ ó sì ń gbé nǹkan ìjogun ó ń gbé ilé wọn lọ́wọ́ nínú ìwé ìròyìn Daily Trust láàárọ̀ nìyí ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè wa nàìjíríà náà lọ́mà ti wò wípé ẹni bẹ́gi lójú igi apadà rúwè ẹni tó ṣeun tó dunni lánàá bàbá fún láyè tá a sì kò bá a sọ̀rọ̀ ilé tó fi mú yípadà ó lè padà wá ṣeun tó dùn mọ́ni èyí náà ni wọ́n fi ń pe ọgbà ẹ̀wọ̀n lọ́gbà tún tí wọ́n kì í pè lọ́gbà ẹ̀wọ̀n mọ́ o òun náà ló mú kí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà kí wọ́n gbé irú ìgbésẹ̀ yìí láti lè ṣe ìdánilẹ́kọ̀ọ́ nípa iṣẹ́ ọwọ́ fún àwọn tó wà ní ọgbà àtúnwàṣe jákèjádò orílẹ̀-èdè wa nàìjíríà ìkan nínú àwọn olùdámọ̀ràn pàtàkì àgbà sáàrin orílẹ̀-èdè wa nàìjíríà lórí ètò iṣẹ́ ọwọ́ àti ìmọ̀ ìjìnlẹ̀ òun náà tí orúkọ rẹ̀ jẹ́ abiola arogundade òun náà ló ṣiṣọ́ lójú ilé lásìkò tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lọ́jọ́rú Wednesday àná yìí níbẹ̀ ló ti sọ oríṣiríṣi àwọn ọgbọ́n àlàkálẹ̀ eléyìí tí àwọn ti ń gbìyànjú láti lè fi rú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tí yóò tó mílíọ̀nù márùn-ún ní agbára yálà àwọn tó wà ní gbangba ní tàbáwọn tó wà nínú kọ̀rọ̀ nínú ọgbà àtúnwàṣe láti lè rú wọn ní agbára àti láti lè kọ́ wọn ní ìṣọ̀wọ́ eléyìí tí wọ́n lè fi máa bọ ara wọn àti mọ̀lẹ́bí wọn kódà nínú ọ̀rọ̀ rẹ̀ ló ṣàlàyé wípé ṣe rí àwọn tí wọ́n wà nínú ọgbà túmọ̀ ṣe yìí wípé bí wọ́n bá sì lè la irú àsìkò ilé tí wọ́n bá ń kọ́ṣẹ́ ọwọ́ òun náà tí wọ́n bá fi lè lájá wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà òun náà ló ṣèlérí láti fún wọn ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ẹgbẹ̀rún ní five hundred thousand naira fún owó ìbẹ̀rẹ̀ okòwò wọn táwọn náà lè máa fi ní nǹkan ṣe láti máa fi pàwọ́dà ẹ wo ìròyìn yẹn ojú bá yẹn lọ nínú ìwé ìròyìn ẹ Daily Trust láàárọ̀ òní tàti gbé mu yẹn àmọ́ ẹ jẹ́ ń ṣe dèdè ẹnu níbẹ̀ bígbà tí ẹṣin bí ò bá wọ ẹnu yẹn tó sì ṣe dèdè ibẹ̀. lórí ọ̀rọ̀ owó òun náà mo ṣì wà ẹ má gbàgbé wípé orí ọ̀rọ̀ owó eléyìí jẹ́ ètò ìṣúná ti tọdún 2024 ó ti ní ilé ìgbìmọ̀ asòfin àgbà lórílẹ̀‐èdè wa nàìjíríà nígbà tí asòfin àgbà abdul níjì eléyìí tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nínà ká lébò sí àwọn tó jẹ́ asòfin àgbà lórílẹ̀‐èdè wa nàìjíríà ẹ̀ wá gbọ́ báyìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí òun ni wọ́n sọ wípé wọ́n gba ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta mílíọ̀nù náírà asòfin àgbà kan màrí o eléyìí tó ń ṣojú apá gúúsù ìlú abia ìyẹn èyí náyà akọ́t àbáribè òun náà ló ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wípé ẹ wò nígbà tí wọ́n ń pariwo wípé àwọn aṣòfin àgbà kan wọ́n gba ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta mílíọ̀nù náírà èmi ò gba ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta mílíọ̀nù náírà nínú ètò òṣùná ti tọdún twenty twenty four iye tí mo gbàdé o ọ̀ọ́dúnrún náírà ó kọ̀ dín díẹ̀ ni o tó lé díẹ̀ ní ìgbà ìyẹn two hundred and sixty six million naira òun náà ni èmi gbà o nǹkan tó ń sọ òun náà lélẹ́yìí aṣòfin àgbà kan eléyìí tó tún ń ṣojú apá àríwá ní ìpínlẹ̀ cross river ní aṣòfin àgbà jàríbè àgbọ̀njàríbè òun náà ló sọ eléyìí ní ọjọ́ ìṣẹ́gun nígbà tí wọ́n ń jókòó ìjókòó àpérẹ̀sọ nígbà tó sọ pé àwọn asòfin àgbààgbà kan ìyún senior senator asòfin àgbààgbà kan wípé ẹ̀yin àwọn senior nígbà tán wò pé àwọn senior senior làwa o a sì mọ kúlẹ̀kúlẹ̀ rẹ̀ ẹ̀ bó wọ́n ṣe ń jára àti bóyá wọn ẹ gbọ́dọ̀ àwọn owó kan gbọ́dọ̀ mọ̀ ṣe kìsì sí àpò ara wa wípé àwọn asòfin àgbààgbà yìí o wọ́n kó owó tó tó ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta mílíọ̀nù wọn kò sápò nínú ètò ìṣúná ti tọdún twenty twenty four ibẹ̀ ni àṣírí ti bẹ̀rẹ̀ sí ní tú o nígbà tí asòfin Abdul nígè tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ kan ní èkè Haúsá tí wọ́n sì sọ ìtumọ̀ rẹ̀ fún gbogbo wa wípé ó wọ́n fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí fi owó tó tó tírílíọ̀nù mẹ́ta ó lé méje wọ́n fi kún ètò ìṣúná 2024 lọ́nà àti kó owó jáde lórílẹ̀‐èdè nàìjíríà àti wá máa pín nígbà tí wọ́n bá ti sọ fún ọmọ orílẹ̀-èdè nàìjíríà wípé ètò òṣùná ọdún yìí rèé o tí gbogbo wọn sì ti fẹnu kò tá a wá gbé e jáde wọn wá ṣe wá kó owó ọ̀hún náà yẹ three point seven trillion naira trillion trillion naira owó ọ̀hún gan ń fẹ́ mọ sáré létè mi ṣùgbọ́n mi mò ń gbìyànjú àti rìbáàsì ẹ̀ padà wá trillion naira náà ni wọ́n pè nígbà wọn bá wa kó jáde wọn wá máa pín mọ́ra wọn lọ́wọ́ àṣírí ọ̀hún náà ló mà tú o tó fi mú o kí wọ́n fi dáa dúró fòdìdì oṣù mẹ́ta gbàgbọ́ ẹ̀jẹ̀ ń kúrò lórí ẹ̀ nítorí ọ̀rọ̀ míì ó sì ń padà bọ̀ lórí ọ̀rọ̀ eléyìí nínú ìwé ìròyìn leadership ọ̀rọ̀ yẹn náà mo ṣì wà lórí àwọn asòfin àgbà lórí ọ̀rọ̀ tó mà ti fà á ó mà ti ń fa yánpọnyánni nínú asòfin àgbà níyì àti ẹni tó jẹ́ ààrẹ fún lẹ́gbìmọ̀ asòfin àgbà lórílẹ̀‐èdè wa nàìjíríà yẹn Godswill Akpabio ẹ̀jẹ̀ ń sáré mú ìròyìn yẹn kí n fo ìtókàn kí n sáré fòdà kí n mú ìtówà níwájú rẹ̀ ẹgbẹ́ òṣèlú PDP ní ọjọ́rú Wednesday àná òun náà lọ́mọ àti pé aṣòfin àgbà orílẹ̀-èdè wa nàìjíríà tó jẹ́ ààrẹ fún ilé ìgbìmọ̀ àgbà orílẹ̀-èdè wa nàìjíríà nínú Godswin Akpabio lórí ìgbésẹ̀ tó gbé lórí níkìígbé àfikóhun náà dẹ́dọ́gbọ̀n kó bọ́ sẹ́gbẹ́ kan kó yẹ̀bá nítorí wípé ọ̀rọ̀ tí aṣòfin àgbà níjì tó ń sọ yìí ó fẹ́ dàbẹ́ ni pé ejò náwó nínú lórí wípé wọ́n fi owó tó tó tírílíọ̀nù mẹ́ta ó lé méje ó fi kún owó ètò ìṣúná ọdún twenty fọ́ọ̀tà wà nínú rẹ̀ yìí o àtẹ̀jáde yìí ló máa ń tọwọ́ ẹni tó jẹ́ akọ̀wé olùpolongo àgbà fún ẹgbẹ́ òṣèlú PDP yan ọ̀nàrẹ́bù débọ̀ ológun àgbà níbi tó ti sọ pé kí àpábíò kó tètè lọ fi ara rẹ̀ fara rẹ̀ jẹ́jẹ́ o fún àjọ tó ń gbógun ti ṣíṣòwò olúkúmọkùmọ kí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí lórí àwọn owó wọ̀nyí àti ẹjọ́ kan tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Akwa Ibom nígbà tí ó wà ní gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún náà nígbà tí wọ́n sọ wípé okòwò tó tó mẹ́jọ ó lé ní ọgọ́rùn-ún bílíọ̀nù náírà one oh eight bílíọ̀nù náírà tí ẹjọ́ ọ̀hún náà sì wà ńlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí tí wọ́n sì gbẹ́jọ́ lórí rẹ̀ látìgbà tí ó ti di ààrẹ fún ilégbìmọ̀ asòfin àgbà ẹ̀wò ẹ̀ síwájú ni wọ́n ti ń bèrè ẹgbẹ́ òṣèlú PDP ti ń sọ wípé o kò lè dá língì o kò lè dá dúró lásán ìwọ náà nẹjọ òní ìkan nínú kọ́ńbọ̀dù rẹ kódà òun ti ń bẹ nínú kọ́ńbọ̀dù rẹ ó gbé gbogbo èèyàn lọ kí àjọ EFCC kí wọ́n túdì rẹ̀ kí wọ́n sì gbọ́n yẹ́bẹ́yẹ́bẹ́ nítorí pé ìwọ náà sì ẹjọ́ kan lẹ̀ ò dá níǹkì dúró fún oṣù mẹ́ta ìwọ náà yẹ̀bá lẹ́gbẹ́ òṣèlú PDP ni wọ́n ń pa láriwo fún Godwin Akpabio ẹ̀jẹ̀ wá padà báyìí o ẹ wò ó ilé ẹjọ́ kan eléyìí tí ó wà ní Kaduna òun náà ló mà ti ju arákùnrin kan sẹ́wọ̀n ọdún méjì o wípé kó sáré lọ fi gbára pa arákùnrin ọ̀hún lórúkọ rẹ̀ jẹ́ Nataliani Danjuma látàbí wípé kíni ó jẹ̀bi ẹ̀sùn olè jíjà danjuma yìí eléyìí tí ó kọ́ wọ́n rìn pẹ̀lú Japhet Abila ọ̀rọ̀ náà ni wọ́n dojúkọ ẹjọ́ eléyìí tó jẹ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ kan ìkíní bẹ̀ wípé wọ́n kọjá àyè wọn ìkejì ń bẹ̀ wọ́n jalè ìkẹta ń bẹ̀ wọ́n gbé nǹkan tí kì í ṣe tiwọn òun náà ni wọ́n máa fi kàn wọ́n o gẹ́gẹ́ bí agbẹjọ́rò tó ń ṣojú iléeṣẹ́ ọlọ́pàá lè tó wọ́ lọ sílé ẹjọ́ ìyún Esther Bisen òun náà lè ó gbé ẹjọ́ òun náà wá sí ilé ẹjọ́ òun náà tí wọ́n sọ wípé ìṣẹ̀lẹ̀ òun ṣẹlẹ̀ ní ọjọ́ karùn-ún oṣù kẹta tá a wà nínú rẹ̀ yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe jẹ́ kí ìròyìn náà kó tọwọ́ akọ̀ròyìn ẹni tó tọwọ́ akọ̀ròyìn wọ́n sọ wípé ṣẹ̀rí arákùnrin yìí òun náà ló jí bátìrì ọkọ̀ ó jí aago léwọ́ ìwọ̀n aago tí wọ́n máa ń fi sọ́wọ́ báyìí kódà wọ́n náà jí fìlà ó tún jí eh, mẹ́mórì kàdí thirty two thirty two gìgì wọ́n ní gbogbo àwọn nǹkan wọ̀nyí bọ́ bá kólẹ̀ bọ́ bá lọ tà lọ́jà wípé ó tó eh, sixty thousand five hundred naira fún ìdí èyí òun náà wà ní adájọ́ tó ń léwájú ìdájọ́ òun náà wà á sọ wípé ó dá o ìyẹn adájọ́ George Iguani ló bá ní ó dá o eh, ìwọ tó jẹ́ Danjuma o ìwọ kó o lọ fi ẹ̀wọ̀n oṣù mẹ́fà kó o lọ fi gbára o tàbí kó san owó ìtọ̀nà fifteen thousand naira tó o wá rí i lórí ẹ̀sùn eléyìí tí wọ́n tún fi kàn é wípé o kọjá àyè rẹ tó sì wà ọ̀daràn o tún gbọ́dọ̀ fi ẹ̀wọ̀n ọdún méjì o gbọ́dọ̀ fi gbára bàbá ro méjì papọ̀ mọ́ oṣù mẹ́fà ó túmọ̀ sí pé ọdún méjì àti oṣù mẹ́fà ni wọ́n ní kó lọ fi gbára tàbí kó san ọgbọ̀n ẹgbẹ̀rún fifteen thousand àti thirty thousand náà lọ́mọ̀ ní kó san tí gbogbo ẹ̀ jẹ́ forty five thousand naira tó ẹ jẹ́ kí n tún lọ sí abala inú ìwé ìròyìn eléyìí eléyìí tí mò ń rí lójú mi ti ṣe wákàmí wákàmí ẹ nínú ìwé ìròyìn leadership láàárọ̀ níyẹn òun náà mà ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n sọ wípé àwọn ti bẹ̀rẹ̀ sí ní ṣe pínpín ohun jíjẹ eléyìí tó jẹ òníwóró bí ìrẹsì ẹ̀wà àtàbàgbàdo lórílẹ̀‐èdè wa nàìjíríà eléyìí tí wọ́n sọ wípé òní ẹgbẹ̀rún méjì ó lé ní ogójì metric tons forty two thousand metric tons eléyìí tí wọ́n sọ pé wọn yóò bẹ̀rẹ̀ sí ní máa pín fún gbogbo ọmọ orílẹ̀‐èdè nàìjíríà ó ní wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pín o ní apá àríwá ilẹ̀ wa àwọn táwa wà ń bí ìbàyẹ̀wò ẹ̀kọ́ bá tọ̀ yóò dé ọ̀dọ̀ tiwa náà wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ nípìn láti apá àríwá ilẹ̀ wa ẹni tó jẹ́ alákòóso fọ́nà tó ní ṣe pẹ̀lú ètò ọ̀gbìn lórílẹ̀‐èdè nàìjíríà ti pèsè oúnjẹ abubakar kyari òun náà ló ṣiṣọ lójú eléyìí o ní ilé ìgbé ààrẹ níbi tó ti ń bá àwọn akọ̀yìn sọ̀rọ̀ ní ọjọ́rùú wẹ́nẹ̀ẹ́sì àná níbẹ̀ ló ti sọ wípé ilé náà ni ó ń tẹ̀lé ìpàdé lẹ́yìn tí òun ní ìpàdé pọ̀ pẹ̀lú àwọn àwọn tó jẹ ẹyẹ eh, tí ń ṣe ìṣàkóso orílẹ̀-èdè wa nàìjíríà yan eh, eh, ìpàdé fẹ́ẹ̀kì èyí tí ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà rẹ bọ́lá ahmed tinubu tó léwájú wọn kyari ló sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn ìdínwó yìí òun náà wọ́n gbé láti lè máa gbé àwọn oúnjẹ káàkiri láti lè gbọ́ gbogbo ariwo tí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n ń pa lórí ìpèsè oúnjẹ bákan náà òun náà ni ẹ̀ka tó ń rí sí ètò ààbò yun láti ọ́fíìsì ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ètò ààbò lórílẹ̀-èdè wa nàìjíríà èèyàn Nuhu Ribadu tí ó sọ pé àwọn náà ti ń gbé ìgbésẹ̀ lápá ọ̀dọ̀ tiwọn ẹ wípé lára àwọn kan méjì lórílẹ̀‐èdè nàìjíríà òun náà ni oúnjẹ jíjẹ àti bẹ́ẹ̀tò ààbò bó ṣe mẹ́ẹ̀ pátápátá lórílẹ̀‐èdè wa nàìjíríà yìí àwọn ọ̀nà méjèèjì wọ̀nyí òun náà ni wọ́n wá sọ wípé wọ́n ti ń gbé ìgbésẹ̀ lórí rẹ̀ ẹ̀jẹ̀ mú apọ̀ eléyìí kó tó di wípé mo fi ẹni tó gbẹ̀mí ara rẹ̀ kí ó tó di pé mo fi yẹn káàdì rẹ̀ lẹ́yìn o ẹ̀jẹ̀ mú ilẹ̀ wípé ilé ìgbìmọ̀ òun náà mà ni wọ́n mà ti pé ẹni tó jẹ́ tó jẹ́ tó ń ṣe sìmẹ́ǹtì Dangote ìyún àtẹni tó ń ṣe sìmẹ́ǹtì bua wípé kí wọ́n wá fi ara wọn níwájú àwọn aṣòfin o lórí wípé wọ́n mọ̀ọ́mọ̀ ní àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lára ni látàrí bí wọ́n ṣe ń gbé ọwọ́ àwọn nǹkan eléyìí tí wọ́n tà yún àwọn sìmẹ́ǹtì bí wọ́n ṣe ń gbé sókè lóní gegere sí lórílẹ̀-èdè Nàìjíríà àbáwọn yìí òun náà ni ẹ̀kan nínú àwọn aṣòfin náà tí ó léwájú rẹ̀ èlé tí wọ́n pe orúkọ rẹ̀ ní aṣòfin ẹ̀gẹ́sà gbẹ́fùrì èlé tó ń ṣojú ẹkùn ìdìbò kárókẹ́fì àti kókónà ní ìpínlẹ̀ nasarawa àti ẹ̀kan nínú àwọn tó ń ṣojú ẹkùn ìdìbò sómólú ní ìpínlẹ̀ èkó adémọ̀rin ìkúyẹ̀ ibẹ̀ ni wọ́n ti léwájú wípé látàrí bí àwọn kan ṣe wọ́n ló ní gègéré sí lórílẹ̀‐èdè nàìjíríà pàápàá jùlọ lórí ìyẹ̀pẹ̀ sìmẹ́ǹtì eléyìí tá a fi ń kọ́lé tá ò bá gbàgbé pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní ìpàdé pẹ̀lú àwọn tí wọ́n ṣe ìyẹ̀pẹ̀ sìmẹ́ǹtì wípé kí wọ́n dá owó òun náà padà láàrin ẹgbẹ̀rún méje sí ẹgbẹ̀rún mẹ́jọ ṣùgbọ́n kàkà kó sàn lára àjẹ́ báyìí gbogbo ọmọ báyìí tó fi ń bi obìnrin òkókókó báyìí ló le bi èwe àgbọn tí ò tẹ̀ ẹ̀rọ rárá rárá ni o kọ̀ọ̀nà kí wọ́n tà bẹ̀ bí kí wọ́n ta máa tà ní ẹgbẹ̀rún mẹ́wàá ẹgbẹ̀rún mọ́kànlá ẹgbẹ̀rún méjìlá òun náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ta ìyẹ̀pẹ̀ sìmẹ́ǹtì lẹ́yìn náà ló fi mú kí àwọn ilégbèmọ̀ asòfin orílẹ̀-èdè wa nàìjíríà kí wọ́n pe ẹ̀ dangote àti buhari pé kí wọ́n wá fi ara wọn kọ́ wá bẹ̀rẹ̀ sí ní jẹ́wọ́ kọ́ wá máa káwọ́ pẹ̀yìn òòjọ́ ẹ ń fi eléyìí kádìí rẹ̀ ẹ kí gbogbo wa kárara máa ṣe ohun gbogbo tá a bá máa ṣe níwọ̀ntúnwọ̀nsì ká máa di òótọ́ mú kárí wípé òótọ́ la dì mú kótó di wípé a bẹ̀rẹ̀ sí nínà ká lébù sí ọmọlàkejì wa gbogbo wa kọ́ náà la máa rárá fi gbà ọ̀ sí ṣùgbọ́n eléyìí náà ló fi mú mi kí n fi ka ìròyìn tó bani nínú jẹ́ púpọ̀ nínú ìwé ìròyìn Vanguard yóò ọmọdé kan rèé tó jẹ́ ìkan nínú àwọn ọmọ akọ́ṣẹ́ eléyìí tó ń kọ́ṣẹ́ ní abẹ́ ọ̀gá rẹ̀ kan níbi tí ọ̀gá rẹ̀ tó ti nàka lébùsí wípé ó jí òun ní owó eléyìí tó tó ọgọ́rùn ẹgbẹ̀rún náírà one hundred thousand naira ní iléeṣẹ́ òun níbi tóun ti ń kọ̀wọ́ṣẹ́ ní agbègbè ìkòròdú ní ìpínlẹ̀ èkó òun náà ló fi mú kí ọmọdé yìí kó gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ o ẹ̀ olóògbé òun náà tó orúkọ rẹ̀ jẹ́ Ojibe Chibueze òun náà ni wọ́n sọ wípé wọ́n rí níbi nǹkan bíi aago mẹ́jọ àṣálẹ́ ní ọjọ́ kọkànlá oṣù kẹta ọdún 2024 nígbà tí ó ń bọ̀ láti ṣọ́ọ̀bù ilé tí ó ti ń bá ọ̀gá rẹ̀ ṣiṣẹ́ ibẹ̀ ni wọ́n sọ wípé ẹni tó jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Cynthia yé òun náà ni ó ṣàlàyé fún àwọn ọlọ́pàá nínú àtẹ̀jáde ilé ìtàwọn ọlọ́pàá tí wọ́n fi léde wípé ìbẹ̀rù bójó àti wípé irú àwọn ìdúkokò ilé tí wọ́n dùmọ̀ òun náà ni ó fi mú tí ó fi gbé ìlú ìgbésẹ̀ yìí nígbà tí àwọn ti ń wá àbúrò òun lọ́wọ́ ṣẹ̀ wá padà rí àgọ́ ara rẹ̀ ní e, e, ní ibùdókọ̀ Abijọ bus stop èyí tó wà ní Ìkòròdú kó tó di wípé àwọn gbé lọ sí ilé ìwòsàn ẹ wò ó ó ti ta tẹrù nípa kélédùmarè kó máa ṣàánú wa ni àwọn ọ̀rọ̀ ìta anáfààní láti mú wá lọ́kàn òjọ̀kan òun náà ní eléyìí lòwúrọ̀ òní yìí àní rí jù báyìí lọ lábala eléyìí àwọn ọ̀rọ̀ ìta yìí náà bá fẹ́ dá ẹ̀ náà fàní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 bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station ti dòde.